mo sọ̀rọ̀ yìí náà ní platform Mr. Lati ìgbà tí mo sọ̀rọ̀ yẹn bẹ̀ àwọn kan fẹ́ reason wọn fẹ́ understand but Mr. Lati. nẹ́tíwọ̀kì yín tún ni o femtop femtop nẹ́tíwọ̀kì yín ni o ok God's protection barrister Laide yìí máa sọ̀rọ̀ because barrister Laide wọ́n mọ̀ bóyá wọ́n sọ̀rọ̀ tán máa ok. ẹ jẹ́ kí Ọláìdé sọ̀rọ̀ ẹ jẹ́ kó sọ̀rọ̀ ẹ jẹ́ kó sọ̀rọ̀. ok ok barrister you have the floor. okay yeah good, um, good evening good evening everyone good evening comfy and commenters and um, the panelists. <clears throat> um, I, I don't know I don't know how this will meet many people um, <clears throat> because I've said it for a very long time. I mean, when she came to your platform that very afternoon, and I said, she coming up or talking on different platforms is going to further divide us, and I've said it. So I'm not, I'm not surprised that people are throwing bombs and throwing shit at some people, and which is not nice. You understand? But it's clear. Bookie was clear today, and that is the route I want us to go, the legal route. If she has got anything that can nail those in the house. Fair enough. Get your lawyer, visit our own lawyers, I will strike. I will come to the inquest. I will table it down. Without that, as far as I'm concerned, I'm not going to change my stand on this, irrespective of anything anyone is saying. I'm not going to change my stand. Anything I'm saying here is what I've been telling people that I speak on the phone, and most of them are here in the comment. They listen. They know that I'm got me so anything that we have discussed with them on the phone as well so èmi kì í ṣe pé màá sọ nǹkan ní platform seven platform eight màá lọ sọ nǹkan mi but I don't do that I stick with my own philosophy until I see different thing entirely I can beyond reasonable doubt àti nǹkan tẹ̀lé yìí sọ yìí ni kaimo this parents say can we accept fact I, I, I won't call it the fact because there's no evidence of it you understand but this it can be circumstantial evidence of what happened in the house But we've not seen it until it is tendered in the court of law. And it's only in the court that can exonerate anybody. I've said it. It's only the court that can exonerate all suspects and witnesses on this homicide case. No, I can't exon. I can't. Baba Mubad is not even being exonerated. She won't Shebola people are just saying Tim Baba Tim Baba on social media, even in court. It's only the court that will say, hey, what happened this night? Someone embalmed this boy. Someone broke Mubad's neck. Someone bought the coffin. Cause now matter established. And that's what we are seeing here. It's not even until we tender. And again, we are talking about Abosede. Abosede is the son, is the, is the mother of the deceased. She should be the one coming over and bringing Jobad, the one she has done, just as Karima is doing. And let this be organic. You shouldn't force it. Let it be organic. Something just coming organic. Like, okay, I'll say, well, and it happens. And you know, it, thank God, that's all we've been talking for a very long time she say olaide ah take your bambam dey sue I posted it now i say please ẹni sọ gbogbo nǹkan tó ń sọ yìí ẹ jẹ́ kó lọ court imagine baba has done that at that point in time i was like i was just i was indifferent because i felt as wọn ti bímọ fún ọmọ rẹ that was my own sentiment towards that, that point in time when people say "Oh, ẹ jẹ́ kó bá sue ẹ ẹ jẹ́ petition people say it was even a topic some days few weeks ago it was a topic They should petition her, they should petition her, and all that. And people feel like, okay, let people just have their own opinion. People can have opinion on this thing, but I'm telling you, Karimo is dividing us further. And I'm going to say because when that's happened, I threw, I threw 20 questions at Karimo on my on my on my page. 20 questions clearly. And she's yet to answer any of them. Except for the one the my eighth question that she could come to the court to testify. We thank God the legal team were able to file an application for her to come as well to come testify what happened, what she saw. That's the only thing we need. There's no need about we trying to fight or trying to say, oh, this person is the best host, this is the best panelist. This I don't care. That's not that's not what we came here for. Anybody can see what they want to say. You can go to the platform you are very comfortable with. I can be comfortable in your platform and I'll be here listening or come up to come and say my own thing here. There's no point saying, trying to steal shit on some people. It's not needed. I'm seeing someone writing in the comment here saying crap that um, they they recruited people to be attacking Taimo. That is silly thing to say. Very silly thing to say. You can't be saying that crap here. That it, we, who recruited who? When everyone of us have, have attacked her in the past, she might have different opinion right now. Fair enough, I don't have any problem with that. People curse her. I, I'm not for that. I'm for those in the house. The likes of Dawish, I wish I need to I need to state clearly here. If people are saying Apostle they should or come with our power, they should be in the same they should be in same in tandem on this justice. Apostle is going to give Baba Bad condition. How we all know this. Dawisha is going down. How will Dawisha go down now? Because about this will be begging about Baba Either one, ẹ lọ bẹ́ẹ̀ about Two, no DNA. Three, thou shalt expunge the, you need to go and expunge the, and the petition you wrote against him. That is what said. You will even tell you upon word. Let, let it be organic. Don't let us force it. So that don't be giving us a kind of condition going to the criminal court after the inquest. Don't let us force it. I want to shame and come abusing bad. They will come pay for it. And which is what Kaimo is doing. She did a lot of damage and coming back to her senses. We don't know how, we don't know why, we don't know who entered her spirit to be doing that. But she has done what she needs to be done. And others will do that. They will pay dearly for what they did to Mobad. They will pay dearly. Don't let us force it. Don't let us don't let us constantly dividing ourselves because of Karimo. It going ah needed. We've done so much. Most of the things Karimo is saying, we've discussed it. The railings, kudos to Soma. The pink house lady, we discussed it. One way or one different person, we've talked about it. We've talked on so many things she has said. Maybe she's validating those things. Yes. we've discussed about it. Even from our, from our bedroom, we are discussing these things. The, about the account, critical account. Mr. Joseph Alupa has said that in, in the past. But people don't want to listen to him. And that is why I said, I'm standing with Joseph Alupa from 13th of September, I've been standing with him because I visited with this man at that point in time. People said he was lying. <laughs> so let's continue. Don't allow anybody to divide us. Not Karim. He shouldn't be coming. she shouldn't be the person that will divide us. She should not. And that's why I'm, I'm still standing on the fact that it is going to be a legal out. Go to the legal out. Get your own lawyer. Not don't go and meet Baba lawyer. No, you need to get your own lawyer first. meet your lawyer discuss your lawyer your, your lawyer will discuss your papa mama lawyer and we are going to meet we are going to there is no need for her coming to olayide's platform to be talking she doesn't need it <laughs> she doesn't need to come to my platform to be talking she can give people evidence so that that person will be his own trust any if she trusts that person if she trusts olayide now you can give olayide that and olayide will not let that in house then you meet your lawyer so there will be there will be a recordings of what you said no, that you go to the court and say, I'm ah, so bad. I didn't say this, so oh. ah, I didn't say this, so oh. this is a homicide case. You need to be very, very careful. We don't trust people. You don't need to trust me. But me, I'm saying what I'm saying here is what I will say when I'm talking to my friend on the phone on this justice. No, need change on me. I don't do that. I don't go elsewhere and say different thing. It's not possible. Let's stand. Let's let's stand firm. Stand firm. Even if you stand alone, stand strong even if you don't you don't you don't need to validate from anybody before you have your own opinion and that's how it should be fabi you wrote something two days ago i quickly counter his narrative i quickly write and rejoin that i i send it to him i disagree with you i don't need to tell someone kilo feel do your own thing and let's do my own thing just like religion in the quran lakum dinikum waliyadin do your own religion i do my own you no need to come my own that's how it should, it should be let me be careful please just from our dearly they must this week please let's this I'm, I'm not I'm not telling, telling you the also to do but let's talk about the CTC DJ Bami discussion in the court we need in cotton sonic CTC we need those things we need to we need to bring ourselves back to what we've discussed before the CTC is very very important going into the next inquest because our lawyers need to squeeze the pathologies, the normality of this world that are coming, the samurai, all those that are coming, we need to squeeze them with questions. To your mother, from that place, we get to know what is going on. That is what we think today. Now, we don't need distraction, we don't need division. All we need is to talk about the CTC of Wumi. Was there a fight in the house? She said no, there was a fight. DJ Bami, was there a fight in the house? He never said there was no, He never talked about it. Adua said there was argument. These are things we should be talking about. Please, please don't let me Karimo to divide us. Thank you so much, Comfy, for giving this opportunity. Have a lovely week ahead. Thank you. Thank you, Barrister Laide. Thank you for your submission. So from tomorrow now, my topic is going to is going to change concerning this Karimov 18 you know I'm going to change it thank you so much for that um, for that yeah I'm going to take notes I'm going to take notes thank you barista God's protection are you there. yes I'm there ẹ kalẹ̀ gbogbo ilé ẹ kalẹ̀ ọ ẹ kalẹ̀ ọ ẹ káàárọ̀ ẹ everything gbẹtẹ bá ti ń stream ẹ ìṣòro ṣé rí nǹkan tẹ́lẹ̀ mi fẹ́ sọ ni wípé we know that it's Wumi that's buying Mohbad, but we don't have any evidence. And court stand with evidence. Okay, let me tell you something. When Karima came outside, nígbà tí Karima jáde síta tó wá sọ̀rọ̀, Karima um, when uh, Bukky Jesse when Bukky Jesse was analysing this show, Bukky Jesse have already said everything that Karima have said But where is evidence? We only use my satellite, my satellite, my satellite. Ṣé satellite kò dé satellite lélẹ̀ kò dé kò dénú court? Nǹkan táwa mọ̀ ni wípé Bukky nǹkan yóò kan lọ́lọ́run ti Karimo jáde pé kó wá ṣe fún wa. Ó jẹ́ ká mọ̀ wípé everything tí Bukky bá ti gbé jáde fún wa ká believe ẹ ti understand ó jẹ́ kó yé wa pé everything tí BJ bá ti gbé jáde fún wa is confirmed because when b nígbà tí bj ń sọ fún wa àwa rò pé bóyá pé eré ló ń ṣe àbí irọ́ ló ń pa bí irú èmi bá tí bj bá jáde ńgbà míì mo gbàgbọ́ èmi kàn ń lọ bẹ̀ fún àwàdà ṣòwò ẹ̀yẹn ni meanwhile ó dẹ̀ correct ó dẹ̀ confirm we don't know but Karima jáde síta ó jẹ́ ká mọ̀ wípé yes kíní true ni ẹ̀yìn Bukky Jesse ń sọ and she have the evidence ó ní evidence yẹn lọ́wọ́ evidence yẹn wà lọ́wọ́ ẹ̀ ó wà ó wà pa ọkàn ẹ̀ balẹ̀ lẹ́ni tó tún tó tún dídì rí tó sọ pé òkè kí bàbá sú òun káwọn legal team sú òun kí everybody kan sú òun pé ayé Wùmí máa bàjẹ́ ni ká tiẹ̀ gbà pé ó ń lo sentiment pé òun àtàbúrò ẹ̀ jà bọ̀ ó jáde síta ó ń sọ tiẹ̀ kárò pé sentiment pé ìdílé ẹ̀ dàrú ló ṣe wá tó wá ń sọ̀rọ̀ a ṣáà mọ̀ pé ó ṣáà ń jù síta gbogbo nǹkan tó ti sọ kò lè padà sọ fún wa pé òun ò sọ bẹ́ẹ̀ mọ́ wọn ò bí yẹ ẹ̀ o ti yé yín kíní dẹ̀ lélẹ̀ yìí kí wọ́n ti pè nígbà tó ń bú bàbá nígbà tó ń bú bàbá àwọn apọkọjáyé tó ń sọ fún bàbá pé bàbá wa aṣọ ọmọ ẹ̀ nígbà tí Karimo dẹ̀ jáde Karimo ò sọ directly pé ìyá mi náà ń wá aṣọ ọmọ ó kàn ní ó yá Jùmọ̀kẹ́ bí ó ti pé ìjà tó ń jà ìtara ẹ̀ ó gbé jáde ó ní Jùmọ̀kẹ́ ṣebí wọn náà wọ aṣọ ó ní ṣebí wọn wọ aṣọ Mohbad Gushy nígbà tá a máa ráṣọ péńpé bàtà péńpé lọ́rùn Jùmọ̀kẹ́ òótọ́ mà ní kí ni nǹkan tí àwọn apọkọjáyé ṣe wọn ò lè sọ nǹkan kan wọn ò lè sọ nǹkan kan so definitely nǹkan tí Karimo ń sọ fún ajé ká fi Karimo lẹ̀ ṣé rí ọ̀rọ̀ ń dàbí ọ̀rọ̀ Adénìkẹ́ òwe Adénìkẹ́ òwe tí Papariano pa fún Adénìkẹ́ ni tó ní ẹni bá fẹ́ mú ọ̀bọ á ṣe bí ọ̀bọ ó ti yé yín ó dàbí òwe tán pa fún màmí Adénìkẹ́ ni so ẹ jẹ́ ká fi Karimo lẹ̀ báyìí fọ́ ẹ ẹ rí pé mọ́mí Bukky Jesse gan wọ́n calm down wọ́n kàn ní àní bẹ́ẹ̀ ni which is true anybody that come outside to come and say i wan part of, of the story láìfù tiẹ̀ nìyẹn kò fẹ́ ṣèwọ̀n nìyẹn ó yọ ẹ̀gún kúrò lórí àwọn ọmọ ẹ̀ ni before èmi fúnra mi náà ń jà pé irọ́ o Karimo o ànígbà ẹ o àníṣegbà àníṣàwò bọ́ngbà tí mo jáde síta mo wò ó pé tó bá jẹ́ pé ẹni èèyàn fúnra ẹni kìíní ìṣẹ̀lẹ̀ sí ṣá máa sọ pé ànígbà ni. bàbá gangan ló mọ nǹkan tó ń ṣe òun kò sẹ́nibọ́dì tó ń bẹ Karimo nobody that is begging Karimo kò sí àwa kà ń ṣe pé kó fún wa nítọwọ́ ẹ̀ ni tí abọ́sẹ̀dé bá dẹ̀ fẹ́ jáde náà pé ó fẹ́ sọ títí ẹ̀ tí abọ́sẹ̀dé náà bá fẹ́ tó bá jáde náà pé òun náà fẹ́ sọ títí ẹ̀ a máa wẹ́kọ̀mù ẹ̀ a máa wẹ́kọ̀mù máa mi ìpínlẹ̀ ẹ̀ṣẹ̀ èmi ọ̀mọ̀dé tó fi lọ jà àmàlà kò yé mi àmàlà lélẹ̀ báyìí náà ti sọ pé ó ń gbòògùn sínú ẹ̀ máa mi abọ́sẹ̀dé ṣé inú ògùn fi náà fàmàlà sí náà fi ògùn sínú àbínú àmàlà kò tiẹ̀ yé mi tẹ́ ẹ bá jáde síta náà lé ní pẹ̀lú ògùn ọlọ́run a máa mú yín mára torí kí ni ẹ wà ń bẹ̀ nígbà tíṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ ẹ wà ń bẹ ẹ̀yin gan ẹ mọ̀ pé ẹ mọ̀ pé láti sọ fún wa gan sef gan pé ẹ kàdúrà pé tàdúrà bá lọ́wọ́ sí pé kò ní go down ẹ̀yin náà mọ̀ pé ẹ ń ṣeré ni torí eleven months ẹ ti fojú wa ara rẹ ẹ̀yin gan ẹ mọ̀ pé kò ṣeé ṣe lórúkọ lórúkọ sinimá yẹn ẹgbẹ́ ọkọ̀ tí Karimo sọ lánàá Karimo ní Ìyábọ̀ Òjó ó ló ti ń sáré kíkankíkan and which is true tẹ́ bá wo tẹ́ bá wo Abọ́sẹ̀dé náà lóòótọ́ fúnra ẹ̀ tẹ́ bá wo Abọ́sẹ̀dé máìndì ẹ̀ ṣì wà lọ́dọ̀ bàbá kò sí bó ṣe lè padà sọ́dọ̀ bàbá wọn kò lè ṣe bàbá ní ìjàmbá ní tèmi o kò lè ṣe ọkọ ẹ̀ ọkọ àárọ̀ ẹ̀ kò lè ṣe ní ìjàmbá torí Abọ́sẹ̀dé ò jíran tó wù mí Abọ́sẹ̀dé ò jíran kò ní ìwà burúkú tí wù mí a sọ pé kí Abọ́sẹ̀dé àní kó máa lọ sọ́dọ̀ bàbá àní kó máa lọ àdẹ̀ ní pé kó àdẹ̀ ní pé kó wá àní àní kó máa pe bàbá àní kóun àti bàbá máa sọ̀rọ̀ bọ́n nǹkan táwa ń try láti sọ ni pé tábọ́sẹ̀dé bá jáde sórí show tó bá sọ̀rọ̀ ẹ jẹ́ ká fún láyè ẹ má jẹ́ ká àkáàkì ẹ̀ ẹ jẹ́ ká fún abọ́sẹ̀dé láyè ká má àkáàkì ẹ̀ ó ti ń bá àwọn ti bíjà àwọn ti bíjà ti ń bẹ́ẹ̀ definitely abọ́sẹ̀dé ní ó ní confam evidence lọ́wọ́ ó ń bá àwọn tìyábọ̀ òjó jà nǹkan tó fi lè mú ṣẹ̀pẹ̀tẹ̀rì ele ìṣẹ̀pẹ̀tẹ̀rì tó jẹ́ pé orí jumia ló ti ọ̀dà ọkọ ẹ̀ nǹkan tó fi lè mú ìyàwó orí jumia tó fi lè gbé wá láti ibi tó wà tó fi lè gbé lọ sí ìlú ìlú ibi tí ìyá Mohbad wà ẹ ti gbà pé ìyá Mohbad ní correct and confirm evidence ẹ jẹ́ kó wá ẹ jẹ́ kó bá ti fẹ́ wá tó bá ti fẹ́ sọ̀rọ̀ ẹ fún láàyè ẹ jẹ́ kó sọ̀rọ̀ kò di dandan kóun àti bàbá sọ̀rọ̀ eléyìí tọ́jà ń sọ pé ẹ Karimo kó yẹ kó lọ bá legal team Karimo yẹ kó lọ ṣé Karimo mọ legal ni àwa tá à ń sọ̀rọ̀ gan ṣáà mọ legal ni online náà kọ́ ló ti máa sọ̀rọ̀ tó jẹ́ pé àwọn tó ń ṣe show tán jẹ́ ti Mohbad rí Mohbad fans tán máa legal team tán máa direct ẹ̀ lọ sọ́dọ̀ ni àwọn fúnra wa àmọ́ legal team náà Karimade ti sọ̀rọ̀ ó ti ní pé òun máa lọ ó ti ní pé òun máa lọ sí ó lóun máa lọ ó lóun máa ṣe kínní báwọn náà ṣe ń sọ tán máa ń wò lórí fóun yẹn pé òun máa òun máa lọ court she is ready to go to court kí la tún wá Karimọ́ bú mi Karimọ́ bú mi nǹkan tó ń ba ilé ayé jẹ́ nìyẹn this forgiveness yìí ni òun ṣáà ní ṣáà àlẹ́ mi ìdáríjì Karimọ́ bú mi Karimọ́ bú mi Karimọ́ bú mi òkè ńgbà tí Karimọ́ ti bú ẹ ṣé ọmọ ẹ náà pa ni kì í ṣe ọmọ ẹ náà padà èèyàn wá ó wá solution fún ẹni ẹni tó jẹ́ pé ọmọ ẹ kó lòun máa lọ bẹ̀ ó lòun rẹ́dì láti tú àṣírí láti tú àṣírí ẹni tó pa ọmọ ẹ tó lè ń sọ̀rọ̀ ń pa ẹni tó pa ọmọ ẹ tó ń sọ pé bàbá tẹ́ bá ń wá tẹ́ bá fẹ́ tẹ́ bá fẹ́ tètè rí justice ẹ gbé ìyá Mohbad mọ́ra Karimo kódẹ̀ tó di pé wájú ẹ̀ wá Karimo máa ń sọ fún àbúrò ẹ̀ wípé tí ìyá ọkọ ẹ bá sọ̀rọ̀ ayé ẹ máa bàjẹ́ ni ẹ ṣe jẹ́ ká fún ìyá ọkọ tó máa bá ti wò mí jẹ́ ẹ ṣe jẹ́ ká fún láàyè kó jáde síta kò di dandan kó lọ bá bàbá kò di dandan kó lọ bá bàbá kò di dandan kó jáde síta kó lọ kó kó sọ ti kó sọ tẹnu ẹ kó wá platform gidi bí Karimo náà ṣe lọ sórí platform kó náà sọ tẹnu ẹ kó sọ jáde kò di dandan kó pe bàbá kò di dandan kó lọ bá bàbá ẹ jẹ́ ká fún láyé mọ̀mọ́ jẹ́ ká sọ wípé ẹ eléeṣẹ́ mi mo gbàdànù eléeṣẹ́ mi mo gbàdànù eléeṣẹ́ mi mo gbàdànù ọmọ yìí ọmọ ọlọ́mọ ni Mohbad sọ ọmọ ọlọ́mọ èmi gan mo ti fìgbà kan gan sẹ́ẹ̀ gan dúró pé irọ́ pé ànígbà àníṣe gbà kan àníṣàwò kan ṣé torí pé a ti ń sọ̀rọ̀ torí pé mo torí pé mo ti sọ pé òkè o ẹ jẹ́ ká fa Abọ́sẹ̀dé ẹ jẹ́ ká Abọ́sẹ̀dé sọ̀rọ̀ ẹ jẹ́ kí Kàrímọ́ sọ̀rọ̀ nísìnyí báyìí àwọn mìíràn wọn á dúró bí ilé báyìí wọ́n máa sọ pé èmi ti di team Kàrímọ́ èmi ti di team Kàrímọ́ èmi ò mi ò ní tíìmù o kò sí kankan tó kàn mí pẹ̀lú tíìmù Olúwa lèmi gbójúlé Jésù mi gbójúlé èmi kàn ń ṣe ọ̀nà bíi ti bíi ti Mohbad bọ́mọ lọ́mọ ọmọ ọlọ́mọ ó ṣe máa rí justice bí àwọn tó fi ń pa owó tán fi ní rí fi pa owó mọ́ àwọn méjì ẹ̀yin náà ẹ ẹ imagine àwọn méjì àwọn méjì àwọn èèyàn méjì wọ́n dìídì wọ́n dì wọ́n kúrò ní ti Wùmí ayé wọ́n dẹ̀ ayé wọ́n dẹ̀ bàjẹ́ wọn wọn rí nǹkan kan sọ mọ́ wọ́n ń bẹ̀ wọ́n kiri ni ẹ jẹ́ ká fún wọn láyè náà èmi ò ní kán lọ bẹ bàbá òun torí ó ti ní pé òun ìpìlẹ̀ ẹ̀ṣẹ̀ ṣé ti rí ìpìlẹ̀ ẹ̀ṣẹ̀ yẹn mo dúró lé lórí pé òun àti bàbá ò gbọ́dọ̀ connect wọn ò gbọ́dọ̀ connect èmi mọ̀ pé ìgbà tí tí ìyá tí Abọ́sẹ̀dé bá ti sọ̀rọ̀ Wùmí fún bàbá tí tí Wùmí náà dẹ̀ ti rí i pé ọ̀ràn yẹn ti já lórí mi tó bá jẹ́ pàdúrà wà ń bẹ̀ tó bá jẹ́ pé ìdàrúṣà wà ń bẹ̀ òun náà máa sọ ti ó máa sọ ní kóòtù níjojúmọ́ pé ìwọ ṣe báyìí ìwọ ṣe bí eléyìí àṣírí tú lọ nìyẹn náà àṣírí máa tú torí Wùmí náà Wùmí nìkan kò fẹ́ go down nígbà tá a bá ti pè yàgbá tí ìyá Mohbad bá ti sọ̀rọ̀ tó ti sọ̀rọ̀ tó ti sọ pé Wùmí ìwọ ló ṣe báyìí ìwọ ló ṣe báyìí tó bá jẹ́ pé Darusha náà wà ń bẹ̀ ni Darusha ìwọ ló ṣe báyìí Wùmí náà ò ní fẹ́ wò ó náà pé kò nìkan gbóná àwọn tó wà ń bẹ̀ Wùmí náà máa dárúkọ wọn. kò kàn wá pẹ̀lú kíní after justice kò sẹ́nibọ̀dì tó tún fẹ́ pàdé ara wọn mọ́nà kílà kílà ń bá kiri ta ló mọ̀ ìyá anybody rí kò sí náà ẹ jẹ́ ká wá justice fún bàbá yìí ká gba owó ká gba owó owó Mohbad tó wà lọ́wọ́ àwọn ológun Shon family jáde ká gbà jáde fún bàbá ká gbà jáde fún bàbá kọ́kàn bàbá balẹ̀ bàbá ti ṣiṣẹ́ ẹ̀ ẹ wọ jẹ́ kí n dúró bíbá iná èmi kan tèmi ní nìyẹn ti tèmi o èmi that's my own opinion nǹkan tí mo ní nìyẹn tẹ́tẹ́lẹ̀ gan àyà mi gan sẹ̀ gan ó tẹ̀ sí ń pọ̀ gan lórí justice yìí ọlá bí ìjẹ́ lójú kì mí láyà lálẹ́ yìí. okay okay um, God's protection thank you for your submission everybody we have all spoken well honestly I love everybody's submission and everybody's submission are his or her opinion and I respect everybody's opinion so also I have my own opinion too the commenters too they have theirs so I know that in tó bá tọ́lọ́n God will do it God will definitely do it no controversy honestly ẹ ṣé gan everybody ẹ jẹ́ ká máa lọ. thank you so much hmm, àwọn kan ṣì wà nísàlẹ̀ ṣá tó bá dọ̀là mo máa tètè jáde lọ́la mi ò ní mi ò lọ anywhere lọ́la ah, àwọn èèyàn pọ̀ nísàlẹ̀ ṣá ẹ má bínú ẹ jọ̀ọ́ tomorrow is another day ṣẹ́ gbọ́ ẹ jọ̀ọ́ torọ́lá i'm so sorry tomorrow is another day mo máa tètè jáde lọ́la ṣe ti gbọ́ ni ṣe gbọ́ ẹ má bínú. ee eh, yes and amen yẹn ẹ kalẹ́ everybody mi tẹ̀rí kọ́mẹ́ǹtì yẹn dáadáa thank you so much everybody may God bless you some people will dream of Karimo tonight sure no no no you don't need to write that you don't need to write that èwo ni pé some people will dream of ẹni tó kọ kinní yẹn sìn báyìí no name no profile nothing ṣe fẹ́ kí wàhálà ṣẹlẹ̀ ń bí ni because i'm very careful of the comment section because we have the the àwọn àwọn wòmí team tó ń rìn kiri some people have changed their profile to go and be because some people right now in wòmí's team they are confused they are in a state of conf confusion right now wọ́n kàn rìn kiri ni ẹlòmíì tí ó ti lọ gbójú mi sójú ó ti lọ change orúkọ so thank you so much kani beautiful week ahead thank you everybody Bristol Laide Yeti Adufe Ade Mọ̀mí Yeti Mọ̀mí Adufe everybody commenters everybody gbàgbó section thank you so much everyone tomorrow is another day lágbára Ọlọ́run máa tètè jáde mo máa make sure pé mo tètè jáde ṣe gbọ́ thank you so much everybody so tomorrow nsìn tomorrow there won't be any room for eh, Karimo kinní kan kinní mm, we want to analyse Iya Mohbad eh, Iya Mohbad. Iya Mohbad but pe anything honestly mo I, I might I might not mention Iya Mohbad um, Karimo lọ́la it is possible that tomorrow i don't mention her name because i don't me o we don't want that and that nurse yes and the nurse uh-huh, and the nurse because wọ́n ní nurse wọ́n ló ti lọ ń gbé ní mansion nurse ti ń gbé ní nurse àti ìyá ẹ̀ wọ́n ti lọ ń gbé ní mansion àtẹ̀mù hmm, bóyá maybe she dey now in Lekki or i don't know so wọ́n ló ti ń gbé ní wọ́n ló ti ń gbé ní Lekki <laughs> yeah we are going to be talking about something else tomorrow the ish talk ekale the ish talk ordinary senator ish talk thank you so much yes Ofe, sara àti màmá ẹ̀ tó lòun ò ní nǹkan kan níjọ́sí wọ́n ti kó kúrò ní àdúgbò ah ish talk ẹ fẹ́ wá bá wa sọ̀rọ̀ òkè. Okay. ordinary senator kí senator nìkan maybe ẹ yes ma. ẹ mọ́mí ẹ mọ̀ mọ́ pé ẹ ti fẹ́ close but please ṣe rí ọ̀rọ̀ nọ́ọ̀sì yẹn ó ti di igi n níṣẹ́ la máa ń gbé nọ́ọ̀sì yẹn a bá ti gbé àásọ́lẹ̀ a gbé sókè àásọ́sílẹ̀ lénìí for the next two weeks a ní sọ̀rọ̀ ẹ̀. Ejo, we need to talk more about the nurse. Yeah, maybe, maybe, uh, yeah, you are very right. Maybe because I'm at àti máa sorrow, sorrow, sorrow, sorrow, sorrow. No be juju mm. no be juju I'm máa ti sorrow, sorrow. sọ̀rọ̀ so what else la tún fẹ́ sọ? Ẹ ti understand. Ṣé bàbá tí mo notice mo notice nǹkan kan nípa nọ́ọ̀sì yẹn tán fi gbé ṣé mo pé picture ẹ gangan yẹn ò sí ń ta tẹ́lẹ̀. picture tó fi wà nínú club yẹn picture yẹn ò sí ń tà so nǹkan tí mo notice ni wípé ó dà ń pé kọ́rẹ̀ wà láàrin wọn wọ́n wá fi picture yẹn wọ́n mọ̀ọ́mọ̀ gbé picture yẹn jáde láti threatening ẹ̀. Ah, ok ẹ mọ ó dà ń pé nǹkan tí mo notice nìyẹn. do you know what you are going to do now? ó dà pé this hmm. time around ó dà pé wíìkì yìí ká dráàgì nọ́ọ̀sì yẹn bàjẹ́bàjẹ́ àti ìyá ẹ̀. bàbá ti ń gbé ìyá ẹ̀ tá máa gbá ìfà mo máa gbá àwọn méjèèjì pọ̀ nísìnyí mo máa gbé wọn pọ̀ ní màá máa fi wọ́n ṣe mo máa bí mo ṣe dá ìyá wù síta ṣé mo tẹ bá dórí mm. Facebook kẹ tó sọ pé skróòlù lẹ́ẹ̀mejì báyìí ẹ máa rí ìyá wù ni àti wù mí máa rí wọn ó dà pé nǹkan tá a máa ṣe nísìnyí. ẹ ṣeun gan ma yes bẹ́ẹ̀ pé nǹkan tá a máa ṣe mo máa jẹ́ mo máa flood orí Facebook yẹn pẹ̀lú nurse àti ìyá ẹ̀ ìyá ẹ̀ tó wọṣọ pink yẹn ẹ̀hẹ̀n wá lè tètè mọ́ because wọn ò mọbi tó kó lọ ń sìn ẹni ẹlẹ́ni bóyá ó ti kó lọ sí ó ti kó lọ sí Lẹ́kì face kínní kan àbí ó ti kó lọ síbi àwọn àwọn àwọn tó lówó máa ń wà yẹn ok kò sí hmm. problem ó ti gbowó. yes ma ẹ ṣe ma a máa wá fi ṣe kàkà kéku má jẹ sèse a máa fi ṣàwàdà bẹ́ẹ̀ ni òun àti Wùmí òun àti Wùmí ẹ ti rógo ẹ ti rí ògo <laughs> mm. ẹ ṣe gan thank you the ish thank you my gifters. Yes, ma'am gifters wa ẹ ṣé o ẹ̀yin justice for Mohbad gifters thank you so much ẹ ṣé gan ni ibi tẹ́ ti ń mú owó yín iná ò ní tán bẹ́ẹ̀ bí àǹtí àǹtí rámọ́tà iná ò ní tán bẹ́ẹ̀ o ẹ ṣé gan everybody o thank you so much everyone may God bless you ẹ ṣé gan us price nìṣẹ́ time tí mo tí mo bá máa jáde lọ́la ń sìn àwọn Amẹ́ríkà táìmù wọn kò ní bọ́ sí the same kinní pẹ̀lú títí wa this week for the nurse yes jk nise Eshegani, ṣé thank you so much everybody Ranti, thank you so much for the roses thank you so much ẹ lọ sùn <laughs> ẹ ṣé gan ibẹ̀ ni o kì í lọ sùn and canada ẹ̀yin ti canada ẹ̀yin irú time báyìí o làwọn canada ti us time yìí òun ni wọ́n máa ojú wọn wọ́n máa ń la ojúlẹ̀ báyìí wọ́n máa ń la ojúlẹ̀ bọ̀ ojú wa ti ń padé ń bìbà ẹ ṣé gan thank you so much bíi Daddy Freeze Daddy Freeze Daddy Freeze ẹ ṣé o Daddy Freeze <laughs> above above the kinní kan mi ẹ gbé mi wọlé ah mo ti fẹ́ palẹ̀mọ́ ni a ti fẹ́ ti ṣọ́ọ̀bù ṣe fẹ́ fún wa ní ṣe ẹ mọ ibi tí nọ́ọ̀sì ń gbé ni ṣe mọ ibi tí nọ́ọ̀sì ń gbé ni mo lè sáré ṣí yín lẹ́sìn it's six forty pm here eh. mọ́mí yín ká ṣe mọ ibi tí nọ́ọ̀sì gbé kí n sáré gbé yín wọlé kẹ sáré fún wa ní kinní kí n kọ àdírẹ́sì yẹn sílẹ̀ so that ká lè fi ṣe ṣó lọ́la ṣe mọ ibi tí nọ́ọ̀sì aláyọ̀ ni mi ẹ ṣe gan ni ṣé ẹ mọ ibi tó ń gbé ni ṣé ẹ fẹ́ wá sọ fún wa ni. mọ́mí Yínká ẹ mọ ibi tó ń gbé à ń wá ibi tó ń gbé o new place ibi tó ń gbé kí n sáré kọ àdírẹ́sì yẹn sílẹ̀ tó bá ti mọ̀ kí n sáré kọ sílẹ̀ ká lè post ẹ̀ lọ́la ká mú àdírẹ́sì yẹn tí máa wá ṣe máa wá gbé àdírẹ́sì yẹn máa wá lẹ̀ mọ́ àyà ẹ̀ báyìí a máa gbé sí àyà ẹ̀ báyìí so that a lè tètè easy ubeni <laughs> timlagata timlagata ubedi nurse ó dáa ubedi nurse <laughs> ṣe fẹ́ kí n ṣe gbàsgbòs ni. <laughs> ṣe fẹ́ kí n ṣe fẹ́ ká bẹ̀rẹ̀ gbàgbó ìwo ni ẹ̀rín mi wà ń bíbà ṣé ẹni tó bẹ́ẹ̀lì nọ́ọ̀sì pẹ̀lú èlò ló tẹ̀ lóun bẹ́ẹ̀lì nọ́ọ̀sì mo mà rí ń jọkàn mo mà rí ní mìtẹ́ mọ́bí tí mo ti rí mi mọ́ panel bì kan tí mo ti rí ní wíìkì ta lò yìí náà ta lò tán yìí no start gbas-gbos <laughs> okay i will not i will not five million <laughs> team lagata team lagata fẹ́ ó fẹ́ kí n tún ní mẹ́mórì ubedi nurse hmm? honestly kò sí bá ṣe máa ṣe honestly kò sí bá a ṣe máa ṣe sọ̀rọ̀ nurse tá à ní sọ̀rọ̀ ẹni tó bèèlì nurse honestly mo tẹ̀ fi pé bóyá ẹni yẹn tẹ̀ tí ó tẹ̀ dìlítì àkáǹtì ẹ̀ ní àfi bí mo ṣe rí ní wíìkì tá a lò tán ni mi tẹ̀ rántí mi tẹ̀ rántí mi rántí platform tí mo ti rí mi rántí girlfriend ẹ ló kọ́kọ́ ń comment mo rí comment girlfriend ẹ lórí the same platform mo ni mo ti rí comment ẹ ní ní ẹ comment kí lorúkọ olóbò promo olóbò justice ó lọ fòbò ó fẹ́ fòbò gba justice kọ́mẹ̀ntì ẹ̀ mo ti rí àfi bí eh, dáàdì wa hmm, dídì àfi bí dáàdì wa ṣe bó ṣe request sórí platform yẹn tó ṣe wọlé nìyẹn ẹ̀hẹ́ ó dà pé eh, really, ríìlì ó dà pé òun náà ni o ó dà pé òun ni ó dà pé mo ti gbàgbé platform yẹn ó dà pé sẹ̀lẹ̀ ó dà pé platform sẹ̀lẹ̀ ni dẹ́ pé platform sílẹ̀ ni um hmm. orí oríṣiríṣi um ó dà bẹ́ẹ̀ mo tẹ̀ rò pé wọ́n ti mo tẹ̀ rò pé àwọn tó bèlì nurse mo tẹ̀ pé ó ti delete kínní ni mo rò pé ó ti delete àkáǹtì àfi bá a ṣe rí wọn tó ti ya wọlé mo ní kí ló dé mo ní kí ló ṣẹlẹ̀ um kò sí bá a ṣe máa ṣe sọ̀rọ̀ ọ́ um nurse tani sọ̀rọ̀ lẹ́ǹtì á máa sọ̀rọ̀ lẹ́ǹtì kò sí tí mo bo èmi máa sọ̀rọ̀ lẹ́ǹtì kò sí màá sọ̀rọ̀ ẹ̀ kó lè lọ lẹ́ǹtì bó o lọ ò lọ o bó o lọ ò lọ o because ìwọ ló bẹ́ẹ̀lì nurse kò sí bá a ṣe máa ṣe drag nurse tani drag ẹ because ìwọ ló mọ nurse bẹ́ẹ̀ ni ìwọ ló mọ nurse you cannot come here and be telling us cock and bull story because níjọ́ yẹn sin you were commenting mo rí comment mo dẹ̀ mo mọ̀ mọ̀ má fẹ́ mo mọ̀ mọ̀ má fẹ́ má fẹ́ screenshot ẹ̀ torí ijọ́ yẹn lórí platform ṣẹlẹ̀ ò ń sọ pé ọ̀rọ̀ wo là ń sọ nínú sọ níjọ́ yẹn wọ́n ní à pé is loading ó ní is loading pé you are coming to pé you are coming to give every details ó ní kinní kan is loading mo ti gbàgbé tọ́píìkì yẹn ó ní is loading you are coming you are coming to má fún wa ní o sórí orí sórí tiktok yìí ó ti laná. really ti just <laughs> eh, eh. honestly ó ní i'm coming with the full details ó ní gbogbo nǹkan tẹ̀ ń sọ yìí ó ní ó ní you don't have anything ó ní i'm coming pé i'm cooking something ó ṣáà lo omi mọ bó ṣe frame ẹ̀ bọ̀ ó frame ẹ̀ ó dìwé tó ṣe frame comment ẹ̀ bíi pé i'm cooking something i have the genuine kinní kan i'm is loading maybe ma by the time tí mo fi gbé wá sórí kinní i'm going to mo ní kinní ah mi mo kàn mọ́mọ́ má dẹ̀ screenshot kí because mo wọ pé <tsk> mi tẹ mi tẹ fẹ́ dárúkọ ẹ̀ mi tẹ fẹ́ sọ̀rọ̀ ń pẹ́ mọ́ jàre. <laughs> so kò sí bá a ṣe máa ṣe sọ̀rọ̀ kò sí bá a ṣe máa ṣe sọ̀rọ̀ eh, máa yẹn eh, sọ̀rọ̀ nurse tá à ní fi lẹ́ honest ẹ̀ẹ́dẹ̀ nǹkan tí màá ṣe ní wíìkì tí màá ṣe ní wíìkì honestly ó máa bínú jáde ni ó máa bínú bú mi ni ó máa bú mi honestly lẹ́yìn tí máa bú mi ní wíìkì because à ń wá ibi tí nọ́ọ̀sì ń gbé èmi máa gbé lẹ́ǹtì sórí kínní ẹ̀rì lẹ́yìn tí máa bú mi á dẹ̀ bú mi tó bá ṣe ti girlfriend ẹ gbàgbé yẹn òró ti yẹn ti fòbò jóná tiẹ̀ yẹn fòbò ṣe promo dídì wèrè ó fòbò ṣe promo kí náà ti ń pè boyfriend ẹ̀ ló máa sọ pé òun fẹ́ sù mí ijọ́ tó lóun fẹ́ sù mí tí mo gbé voice ẹ̀ jáde fún ara ẹ̀ mo ní èmi gan máa sù ẹ̀ èmi máa sù ẹ̀ ṣé nǹkan tí mo sọ ṣé mo parọ́ ṣé mo ṣe àràbù <laughs> wọn ní àràbù ló ń jẹ ṣé mo ṣàràbù fún ẹ mi ṣàràbù fún ẹ àbí ta ló ń sọ̀rọ̀ ṣé èmi ni mo gbé ohùn ẹ ṣé mi mo ṣe AI ṣe AI lélẹ̀ kò ń ṣe AI so kò sọ pé màá sù mí mọ́ sú mi àgò sú yù dì sú ìsú dì sú à kí ni màá gbó lẹ́ńtì mi máa gbé ẹ o máa gbé ẹ wàá kàn jáde ni wàá dẹ̀ gbomi wàá dẹ̀ kó gbogbo yín jọ tẹ́ ṣe máa ń kóra yín jọ ìdẹ́ ìbomi kò sí èmi máa gbé ẹ because presently o ò lè wá fi how many millions tó ló fi bẹ́ẹ̀lì nurse tó ló fi bẹ́ẹ̀lì nurse kó má wàá mọ ibi tí nọ́ọ̀sì ń gbé ìrọ̀ ó ní wọ́n gba ẹ kò sẹ́ni tó gba ẹ kò sẹ́ni tó gba ẹ ẹ̀yin tẹ́ máa ń láìkẹ́ máa manipulate figure bẹ́ẹ̀ ni a máa gbé honestly twenty million bẹ́ẹ̀ ni twenty million ló sọ a máa gbé gbóná gbà torí pé wọ́n á gbé ẹ̀mí òun gbóná ó wá ń change ẹ̀ pé òun ò sọ bẹ́ẹ̀ ó tẹ̀ tún wá sọ pé kò ń ṣòun lòún bèèlì ẹ̀ ah kí ló dé jìsúwìsú jìsúà bẹ́ẹ̀ ni ah ẹ jọ má fi nù wá o àwa máa gbé àwọn mẹ́ta yẹn la máa gbé ní wíìkì ẹ̀yin mẹ́ta yẹn kí Kàrímọ́ lọ pákó ẹ̀ àwọn mẹ́ta yẹn a máa gbé wọn sára dẹ̀ máa gbé sórí eh, Facebook bẹ́ẹ̀ ni eh, bẹ́ẹ̀ ni ṣe pé mi ò gbóyìnbó but the only the only something tí mo lè ṣe I will do it bẹ́ẹ̀ ni ẹni tí ó bá gbóyìnbó tí ò tún lè gbọ́ Yorùbá dáadáa á ṣáà mọ̀ nǹkan kan á ṣáà lè ṣe olódo jálẹ̀ pàtàbàmọ̀ bó ṣe ń bí a ṣe ń sọ fònẹ́ ẹni tí ó bá mọ fòní ẹ̀ sọ nǹkan kan ló máa mọ̀ ọ́ sọ hmm. ẹni tí ó bá mọ fòní ẹ̀ sọ nǹkan kan ló máa mọ̀ ọ́ sọ ọlọ́run má jẹ́ ń sọ̀rọ̀ fòní fòní burúkú tí tó lórí burúkú kìtẹ̀ ìhé ìhé nèmi àbí kí lórúkọ wèrè olóbùkú ọmọ Bìní ọmọ àlè Bìní olóbùkú oníwíìgì kìtẹ̀ lórúkọ yẹn ná ìhé nèmi olóbùkú ọlọ́run má tiẹ̀ tẹ́ pé irú òṣì ló ń pa ń bìbà ìhé nèmẹ̀ ìhé nèmẹ̀. I have husband for you on this justice. Tani who is that? Ìhí no sin èdíòwèmẹ̀ èdíòwèmẹ̀ ìhí no sin mo fẹ́ kọ́ sí bìbà mi ì fẹ́ máa pè ní Aries mọ́ orí bèbí yẹn bàjẹ́. ọmọ fifty one 56 fifty six kò sí nǹkan tó lè manipulate ó máa ń patch nǹkan ni ọlọ́run ló ní kó má wà nù politics ó máa máa yí ìwé ni ọmọ yẹn olè ni ìhí èhí nòsà ìhí ìhí nòsẹ̀ sẹ yábejì ni yábejì ó bí ọkùnrin àtobìnrin ìwọ ni mo máa fi kásẹ̀ lẹ̀ ní alẹ́ tí màá fi ti ṣọ́ọ̀bù èho èho wẹ èho wẹ wẹ mẹ orú ọlọ́run ló mọ orúkọ tó tẹ <laughs> orúkọ tó ní olórúkọ bú olórúkọ ọbọ ẹni tí ò mọ̀ tún mọ orúkọ ẹ̀ ọlọ̀tẹ̀ ó ti ó ti ó ti fi ọ̀tẹ̀ ó ti fi ba ayé ẹ̀ jẹ́ ẹ tẹ̀ kọ́kọ́ gbélé kẹ́ tó lọ sùn ẹ gbélé kẹ́ tó lọ sùn ọmọ onírò òṣì ó parọ́ jù olóṣì ọmọ ń bọ̀ wèrè every week ló máa ló máa ń pẹ ló máa ń gbé mi sínú sínú wanted kò ní jẹ́ eréṣì mo sì máa wá ṣe kinní gbàgbó mo kọ́kọ́ fẹ́ ṣe ti àwọn nurse tábà ti parí ti nurse màá wá ṣe ti gba màá ò ní kúre no èhí ni èhí èhí no sẹ èhó wẹm no ẹni yẹn ló kọ dáadáa lẹ́ǹkan yẹn olórí burúkú èmi nìwọ fẹ́ fi ṣáìn lórí kínní àbí torí pé mo ní mi ò dá Kàrímọ́ lò ìhínọ̀sẹ̀. E, e, bá ní mi ò dákà yìí wọ́n ló ṣe wọ́n wá sọ fún mi pé mo ti kùnú ni ètí wọn. tí n bá ní pé ṣé wọ́n sọ pé mo pé mi ò pé mo ní mi ò ní dẹ́nibọ́dì ló tí mi ò bá dákà yìí mọ́ lò kò ń ṣe bí ìwọ kò ń ṣe bí ìwọ olórí burúkú nìwọ wèrè ó parọ́ jù ó ti parọ́ jù ìwọ òkúta tí mọ̀lẹ́ kọ̀ sílẹ̀ ìmọ̀lẹ́ ó kọ̀ ẹ́ ó kọ̀ ẹ́ sílẹ̀ kò ń ṣe ìmọ̀lẹ́ nìkan kò sẹ́ni tí ó kọ̀ ẹ́ sílẹ̀ aries torí wọ́n rí i pé olórí burúkú kò síbi tó dé kò síbi tó dé tí wọn ti kí ń kọ̀ ẹ́ sílẹ̀. vulnerability I will not. Olóṣì. It was when my husband came out. It was. When my husband came out, he was later a drug dealer. Now they are using DNA to keep me short. When my husband came out, he was later a drug dealer. He was later a drug user. And that pulled down his self-esteem and made him ashamed to show his vulnerability. I will not be ashamed. Now, Wunmi dey make the whole Nigerians know say Mohbad. Ah, no, no, no. Okay, ah, check dé? <laughs> Ok. Ṣé <laughs> Who start this ranging? Hope you enjoyed that voice. Tim Lagata Mark parọ́. Tim Lagata no lie I beg if you dey on top bed with this voice shey your something no go you e no go charge? You e no go charge? shey you no go dey piss for body ni? um men wey dey here men wey dey here if this voice <laughs> if this voice dey beside you this bedroom voice <laughs> unlike um barrister Laide. See, if barrister Laide dey beside uh, beside any woman, forget. Eh? If barrister Laide dey beside you as a woman, forget. You go like to do round five because that voice alone go dey melt you. E go dey melt you you men shey if una dey beside dis girl like dis una no go melt shey una no go melt eh <laughs> ah omoli <laughs> <laughs> una no go melt ah oga oh ah yahoo mi kai. Wunmi àti ìyá ẹ̀ I should replay it. Okay. Because of DNA they want to bring you down. <laughs> Ọmọ òṣì. Ah! Ọmọ yẹn parọ́ jù. Ah! Hmm. Bó mo tẹ̀ ti rí gan sef. Mo tẹ̀ wọ́n bí tí mo ti rí because of DNA they want to bring you down. èmi nìkan. Mm, but, but uh, I said it yesterday. For some people. Oremi, Oremi, Oremi, mi ọ̀rẹ́ mi kí ló ti ń pè Adénìkẹ́ ọ̀rẹ́ mi Adénìkẹ́ kí ni nǹkan wa yẹn náà mi tẹ̀ rí fídíò yẹn mo ti lọ adẹnìke kí ni nǹkan tó ń tra àti tà fún wa yẹn ṣé ò ń sọ kò fẹ́ sọ fún èèyàn pé Karimo o fún mi gbàgbós ó blọọkì mi ta ni wọn kì í blọọkì tó bá blọọkì mi ńkọ́ wetin be your own adẹnìke tí ó bá blọọkì mi ńkọ́ òkè tó bá blọọkì mi filẹ̀ filẹ̀ jẹ́ kó blọọkì mi ìwọ ló blọọkì ṣé na you she block leave me now eh? adenike ṣó o padà sọ fún wọn lórí platform ẹ wípé o ti unblock mi ṣó o padà sọ o kì í lè sọrú ẹ o ò ní sọrú ẹ eh? <laughs> yes ó ti unblock mi ó ti unblock mi um yíyọ ẹkùn tó jokọ um hmm. adẹnìke kí ni nǹkan tó ń ṣáà ti sọ yẹn adẹnìke má wàá o. kí ló dé kí ló dé kí ló dé kí ló dé ṣe kúkú máa lọ ń gbà ẹ̀. ìṣe ọmọ rántí ìgbà kan ti máa ń kiri má fún jésù ṣé ṣì wà ń bẹ̀ mo mọ̀ ṣì máa wà ń bẹ̀ ẹ̀yin tiktok.